ní ìtẹ̀síwájú nípa àwọn ahadith ilé ìtọ́ ní nǹkan ṣọ̀pọ̀ pẹ̀lú ìdájọ́ ẹ̀sìn wa lónìí pẹ̀lú ọgọ́rọ̀ ọba subhanahu wa ta'ala a mọ̀ kà fúnra wa láti orí hadith ẹlẹ́ẹ̀karùn-ún ìbẹ̀lá ti dúró ní ìjòkó tó kọjá òun náà ni hadithi àfáwà Abu Hurairah Abdurrahman bin Sakh radiyallahu anhu أن رسول الله صلى الله عليه وآله وسلم قال لا يبولن أحدكم في الماء الدائم الذي لا يجري ثم يغتسل فيه ولمسلم لا يغتسل أحدكم في الماء الدائم وهو جنب àti kàtíwájú fúnra wa nípa tẹ́rìjámọ̀ àfáwà rawiyatul umma Abi Huraira radiyallahu anhu ilé tí kò ní fún a nígbà láàyè látún ti lè ṣe ìhádà tẹ́rìjámọ̀ àfáwà Abu Hurairah radiyallahu anhu ìyànàbí sallallahu alayhi wa sallam láti ọ̀dọ̀ àfáwà Abu Hurairah oní ànábí sallallahu alayhi wa sallam sọ wípé la yabulanna ahadukum fil ma'i alladhi la yajri thumma yaghtasilu minhu ẹnì kọ̀ọ̀kan ní yín ẹ gbúdọ̀ ṣe ìgbọ̀nsẹ̀ ẹ gbúdọ̀ ṣe ẹ gbúdọ̀ tọ̀ sí inú omi eléyìí tí ó dágún eléyìí tí kò sàn súnmọ́ yẹpẹ́ sí lómi nìhò lẹ́yìn wá gbà náà kéèyàn tó wá wẹ̀ nínú omi náà nínú ìwáyà fọwọ́ muslim ní láyé tẹ́sí àhàdùkùn fìlìmà ìdá ìwọ̀wọ̀ jùlùbùn wọ́n ní ẹnikẹ́ni nínú yín kò gbúdọ̀ wẹ̀ nínú omi adágún tí ó sàn wọ̀wọ̀ jùlùbùn ní ẹni tí oníjánábà lára mọ̀ọ́dú hadithi yìí wọ́n ní a lè pè ní bayanu hukmi albauli في الماء الراكد والاكتسال فيه من الجنابة àlàyé nípa ìdájọ́ títọ̀ sínú omi tí ó dágún àti wíwẹ̀ ẹni tí ó ní jánàbà lára nínú omi náà omi tó dágún tí ó sàn tó dágún ìwẹ̀ ń bẹ̀ fún ẹni tó ní jánàbà lára jánábà lára wọ́n ní gbólóhùn láyẹ̀bù lánàá wọ́n ní láàmù yẹ pé láàná híyà ni wàlmùrọ́ tàhàrímù ìbáwọ́n fìlìmá i arọ́kì wọ́n ní tí wọ́n gbà lérò bẹ́ẹ̀ náà ni ṣíṣe léèwọ̀ omi tí ó dágún kátọ̀ síbẹ̀ ìwọ ni wọ́n ní gbólóhùn alẹ́bì láyẹ̀ jùlí wọ́n ní tafsirun lìdáì wọ̀ ìdọ́hìn àlàyé nípa ìtààmọ̀ sí pé nǹkan wà lójú kan ó sì tún tàn ìmọ́lẹ̀ sí ìtumọ̀ rẹ̀ àdáyé asáàkì rocket asáàkì ó náà ni omi tí ò lọ bì kankan tó kàn dárogún síbì kan àwọn tábá láǹfààní láti súnmọ́ ìlàgbà dáadáa ilé ìwọ́pọ̀ ní àwọn birak tí wọ́n ti máa ń fún àwọn ẹran lóúnjẹ tọ́júmọ́ táwọn ẹran bá jẹun tán ibẹ̀ ni wọ́n ti momi wọ́n gbẹ ó lè tó bí inú mọ́sídìí yìí kádà sí mẹ́rin ìkọ̀kan bẹ̀ yóò dàbí ada wọ́n gbẹ wọ́n fi brick wọ́n fi gbà létí ṣùgbọ́n mi wà jẹ́ pé wọ́n máa kan kéré ẹ̀ lókè so tí ó ga díẹ̀ níwọ̀nba ìgbà mi wà jẹ́ pé wọ́n sì ní kan ẹ̀ ilé ìpọ̀ láwọn ìletò pàápàá jùlọ àwọn amọ́kínú tìrọ̀ ìyá ibi tí àwọn èèyàn ti máa ń dá oko wọ́n ti máa ń fún àwọn nǹkan ọ̀sìn wọn ní oúnjẹ gẹ́gẹ́ bá ti mọ̀ ìpínlẹ̀ ládùbáwá náà òjò kì í sábà rọ̀ so nǹkan tó máa ń ṣe ní à ń pè ní àrọ́yù ilé táwọn olóyìnbó ń pè ní irrigation òun làwọn aládùbá máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ gbà ẹ bá rí jìdà dídùn báyìí tó bá ga ju mọ́sálásì lọ òjò ẹ̀kan ni mọ́rọ̀ sí láyé ṣùgbọ́n wọ́n máa fún lómi wọ́n máa yege tẹ̀ wọ́n máa fún lómi wọ́n máa fún lómi so àwọn ibi tí wọ́n ti máa ń fún ẹran ní oúnjẹ tẹ́lẹ̀ jẹun tán àwọn ibi tí ẹran ó ti mọ so ó pọ̀ àpèjúwe rẹ̀ òun ni torí pé omi máa ń dá arúgbó síbẹ̀ ni ìmọ̀ ó jẹ́ wípé ó ní àínù nísàlẹ̀ pẹ̀ pé wọ́n ṣàkíyèsí pé omi ń sun níbí wọ́n wá gbẹ́ bíríkà yẹn ó ti yé bíríkà níbi púùlù ó ti yé jámù ẹ̀ ní bírọ́kì so wọn á gbẹ wọ́n omi yẹn sún bẹ̀ right ṣùgbọ́n kò bá kankan jáde so sunsun yẹn náà ti ṣe yí pé yóò sun yóò kùn dé ẹnu yóò tún mọ́ sẹ́dà rárá gbogbo sunsun yẹn náà ju ó ti ní lẹ́gùn ibi tí ó dé nínú ibi tí àwọn ẹran ti máa mu omi yẹn òun náà ni àṣàkì àrọ́kì àṣàkì àdáyé kì í ṣe pé ó ń sàn lọ síbi kankan. thumma yaghtasilu lẹ́yìn wá gbà náà thumma huwa yaghtasilu fihi èèyàn ó tún wá wẹ̀ ní inú omi yẹn wal ma'na wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní pé la yabulanna fihi ma anna akhira amrihi an yagtasila fihi wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní pé èèyàn ò lẹ́tọ̀ọ́ láti tọ̀ sí inú omi yẹn aláwọ̀kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun ni wípé nígbà tó bá tún á tọ̀ síbẹ̀ tán ó tún á wẹ̀ nínú omi yẹn wọ́n ní fàfihì tàbí aláhìkìmọ̀tì náàlù wọ́n ní níbi a rí àkíyèsí tó ń bẹ nínú ọgbọ́n tí wọ́n fi kọ̀ fún afirika mọ́ṣe bẹ́ẹ̀ wàhùwà jínúbó ayé dùn jànàbàtí ẹn tó lù jànàbà wàhùwà man wájaba àléhì lùgúsùlù ní jìmáyí àwọn ìzáàlì mọ̀nìyàn wọ́n ní tabátọ̀ yí pé zùjànàbàtí ẹn tó ní jànàbà lára òun náà ni man wajaba alayhi al-ghuslu òun náà ni ẹni tí ìwẹ̀ jẹ́ ọ̀ràn yẹn lé lórí yálà nìjímà bóyá ó ní okò abis pẹ̀lú ẹlẹ́tọ̀ rẹ̀ ao ìzánimọ̀ níbi tàbí ó sùn ó lálàá nǹkan tí máa sọ ìwẹ̀ di ọ̀ràn yẹn ó jáde ní ara rẹ̀ òun náà ni alimọ̀ níbi nínú hadithi yìí nínú àwọn nǹkan tí a láǹfààní láti gbọ́yé tó jẹ́ ẹ̀kọ́ ní àkótán hadithi jẹ́ ká mọ̀ pé ẹ̀sìn Islam ó ní àkọlé kan tí ó lágbára púpọ̀ nípa ìmọ́tótó ní gbogbo ìṣẹ̀mí ayé wa bákan náà ó sì tún léwa jìnnà ní ilé jìnnà tí kò fi ọwọ́ yẹpẹrẹ mú nípa kí a mọ́ ta fèlèfèlè títàkà ní gbogbo nǹkan tó bá lè kó ìnira bá wa Islam ò fẹ́ káta fèlèfèlè títàkà ní gbogbo tó bá lè kó ìnira bá wa torí pé hadith yìí ó ń tú wa níwe ìjẹ́ èèwọ̀ ká máa pọ̀ sínú omi tí ó bá dágún torí wípé lílé tí ò rújú tó sì kílá àtẹ́lẹ̀ kọ̀ọ̀kan ní wípé ìmọ̀ ọ̀tọ̀ sínú omi tí ó bá dágún ó lè jẹ́ ìpìlẹ̀ fún oníranran àìsàn téèyàn lè lùgbà rẹ̀ yálà ìwọ gangan ló tọ̀ síbẹ̀ òwẹ̀ ń bẹ̀ ẹlòmí ìdébẹ̀ ó tọ̀ síbẹ̀ ẹlòmí ìdébẹ̀ ó wẹ̀ ń bẹ̀ ó lè fa àìsàn tàbí ìwọ gangan báyìí ló tọ̀ síbẹ̀ ó tún áwẹ̀ ń bẹ̀ ó lè fa túnú ó lè fa àìsàn tàbí òòtọ̀ ẹnikẹ́ni òòtọ̀ síbẹ̀ jánábà wà lára rẹ̀ ó wá wẹ̀ jánábà nínú omi ẹ̀ wẹ̀ sínú omi ẹ̀ náà ó jáde ẹlòmíì wá débẹ̀ wá ti kí ni ó wá wẹ̀ níbẹ̀ ó lè kó àìsàn bá ẹni tí ó wẹ̀ ó sì lè kó àìsàn bá ìwọ gangan fún ààrẹ tó wà nínú omi yẹn débi wípé tí a ò bá jìnà sáwọn nǹkan tí ànábì sallallahu alayhi wa alihi wa sallam tí ó sọ fún àyí ó lè jẹ́ ìpìlẹ̀ àìsàn onírànran lélè tí ẹni tó bá lo omi náà tí ó lè fara kó yálà ẹni tó tọ̀ síbẹ̀ náà ló lò ní o tàbí ẹlòmíì ẹgbẹ̀gbẹ̀ àṣẹ sọ síwájú bákan náà ó kọ̀ fún wa láti wẹ̀ jánábà nínú omi tàbí sí inú omi méjèèjì náà ló wà nínú omi sínú omi ìgbà kó wẹ̀ síbẹ̀ tàbí kó wẹ̀ ní inú rẹ̀ alẹ́bí láyé ṣèlú omi tí ò bá sàn wọ́n ní ilẹ̀ anádà ní kàyúlá wìtùlmá bil awsaf wà zari janaba wọ́n nítorí pé eléyìí yóò kó ẹ̀gbin bá omi yẹn àti àwọn nǹkan tí ó bá jáde lára èèyàn tí ó sì bí kéèyàn ó wẹ̀ ìwẹ̀ janaba nínú àwọn ẹ̀kọ́ bí mélòó tí a rí kọ́ nínú hadithi yìí alákọ̀ọ́kọ́ annahayu anilbauli filma ìdáìní wàrọ́kìdí alẹ́rí láyẹ́jírí wàlìdáríká fàtàgáwùtú awulábí tahriri wọ́n ní nínú hadithi agbọ́yé ń bẹ̀rẹ̀ tí wọ́n kọ̀ fún wa kátọ̀ sínú omi tí ó dẹ́gún tí ó tàn nígbàtà tí wá rí báyìí rí pé tọ̀ omi yóò ó dẹ́gun okò san wọ́n ní ká mọ́tọ̀ síbẹ̀ ní bá bí àwọn lánàá ni pé àgbúdọ̀ yàgbẹ́ síbẹ̀ àgbúdọ̀ ṣe ìgbọ̀nsẹ̀ síbẹ̀ àgbúdọ̀ ṣe fúsárí náà sọ́n ó ṣùgbọ́n tí náà sùn wá wípé ká mọ́ yàgbẹ́ síbẹ̀ kò sí náà sùn so ìmọ̀ yàgbẹ́ síbẹ̀ ní bá bí àwòlá nínú àwọn muakhadat tí àwọn olùmọ̀ tí wọ́n fi mú àwọn alu zohir àwọn zohiri ya àwọn atbáwò imam dahud azohiri nínú àwọn muakhadat tí àwọn olùmọ̀ tí wọ́n fi mú wọn ní pé wọ́n ní àwọn àtàánút àwọn ìfúnra ẹni lọ́rùn lórí àwọn mọ̀sáìlì ẹ̀sìn kan nílé ìsí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tí ò fún àlìhúnmọ̀ lọ́rùn bíbẹ̀ ìkọjá àlà nínú àtàzọ́gúrú àwọn àtàmọ́sùkú bizawahiri nusus àwọn zọ̀hìrí ya wọ́n rìn jìnnà ní ìrìnjìnà tó yẹ pé ma anzalallahu biha min sultan wa ma radiya bihi ahadun min as-salaf tó a bá dé ìsàlẹ̀ á tẹnubọ̀ ọ̀rọ̀ wọn dáadáa nípa ọ̀rọ̀ mọ́sálà yìí anáyọ alìbáwò ní aláyùnà jísòhù ọkọ̀ fún wa ká má tọ̀ sínú omi tó bá dágún torí pé ìtọ̀ yóò kẹ́gbẹ́ bá omi a sì tún gbọdọ̀ wẹ̀ níbẹ̀ pàápàá bó tilẹ̀ kó mọ à ń yàtànà wàhálà hu tànà nítorí wípé ìgbà tí Abu Hurairah ka hadith fún àwọn èèyàn wọ́n wá bèèrè lọ́wọ́ Abu Hurairah pé wọ̀kẹ́ ìfàdàlì tó náà, omi tó dágún ní afẹ́wẹ̀ ń bẹ̀ bó láti wá sí Abu Hurairah ní yàtànà wàhálà hu tànà wùlà ní inú ó mọ̀ bù tàbí kó wá bí dẹ́lù bí ike ìfàlọ́wọ́ ike ìfàlọ́wọ́ yẹn wà wá bu omi yẹn sínú ẹ̀ tó bá ti gómi ẹ síbẹ̀ àwọn àtàkété ó lọ wẹ ìwẹ̀ tó bá fẹ́ wẹ̀ ọ lọ wẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n wípé kó o kó sínú omi ẹ gẹ́gẹ́gẹ́gẹ́ là ògùrọ̀ kó síbẹ̀ kàmá fi rìwáyà ti ìdá muslim anabi hurera ẹgẹ́ bó ṣe àwọn rìwáyà fáwọn muslim látọ̀dà bú hurera bákan náà ká lọ mọ̀ wípé nínú ẹ̀kọ́ tí a kọ́ nínú hadith yìí òun náà ní wípé ìdájọ́ omi tí ń sàn ó yàtọ̀ sí ìdájọ́ omi tó dágún ìdájọ́ omi tó ń sàn ó yàtọ̀ sí ìdájọ́ omi tó dágún nítorí wípé tí nǹkan kan bá wà tí wọ́n pàdánà rí ìròyìn rẹ̀ ìtumọ̀ rẹ̀ ní wípé in tó yàtọ̀ sí náà ìdájọ́ rẹ̀ náà yàtọ̀ torí wípé omi tó ń sàn tí ẹ̀dùn bá tó bá fara yìí dàfáàrú àlìjísù tààlì èyí tó ń sọ̀bọ̀ látẹ̀yìn tó wà lẹ́yìn èyí tí ẹ̀gbẹ́ta sí ẹ̀ tó ń lọ wájú èyí tó ń bọ̀ láti ẹ̀yìn yẹn òun ò lẹ́gbẹ̀ẹ́ lápèjúwe nísìn omi ń sàn ó ń sàn lọ ẹnìkan wá omi yẹn ó dẹ̀ ní different passage tí kálukú lè gbà wọ inú omi yẹn ẹnìkan wà ní ibi látòjúwe lókè ẹnìkan wà nísàlẹ̀ nísàlẹ̀ ẹni tó wà nísàlẹ̀ yẹn ó wá tọ̀ sí inú omi yẹn ẹni tó wà nísàlẹ̀ tọ̀ sínú omi yẹn sọ ẹni tó wà nísàlẹ̀ tọ̀ sínú omi yẹn ẹni tó wà lókè tó bá bu omi yẹn tó bá lò kì í ṣe ẹ̀gbin ló mo rò pé yé ẹni tó wà ní òkè tẹmọ̀ kì í ṣe ẹ̀gbẹ́ ẹni tó ń tọ̀ ló ń wà. ẹnìkan ń tọ̀ omi ẹ̀ ń sàn lọ ó ń gbé ìtọ̀yẹn lọ báyìí ó ń gbé ìtọ̀yẹn náà lọ báwọn ẹnìkan sì wà lókè ń bí òun bu omi yẹn ní àsìkò tí ẹni ẹ̀ ń tọ̀ lọ́wọ́ omi tó bù yẹn omi tó mọ́ ni omi tó mọ́ ni ó dà gẹ́gẹ́ bí omi tá a bù sínú àgé ọmọ sọ̀ sílẹ̀ àwa fẹ́ omi inú àgé o àwa fẹ́ sílẹ̀ pàṣẹ sílẹ̀ a fi ń san ìtàn yẹn a fi ń san ìtàn yẹn lọ ṣe mọ̀ pé omi tó wà ní àgbé yẹn at the same time ó link pẹ̀lú ìtàn yẹn at the same time àgbẹ̀kọ́ tá a bá dà sí tán ṣe mọ̀ pé omi tó sẹ́kù sínú àgbé yẹn a lè lò a bá lè lò nǹkan sọ nìyẹn pé àjíṣù ta yìí èyí tó ń bọ̀ lẹ́yìn yóò mọ̀ san eléyìí tí ó lọ níwájú yóò mọ̀ san dànù so definitely eléyìí tí ń bẹ lẹ́yìn kò sí nǹkan tó ṣe òun tiwájú yẹn tọ́tọ̀ sí yẹn òun náà ni ó ti gbé ìtàn yẹn lọ tọ̀ ẹnìkan tó wà nímọ̀ béèrè wípé ó dáa náà tẹ́nìkan náà bá tó wà níwájú ìtàn yẹn náà ń kọ́ bó ti ròun pé tẹ́nìkan bá tún wà ní anọ́dá bíánìsìn èèyàn lè gbábí wọ etí odò èèyàn lè gbábí etí odò ẹni tó wà ń bì kò tọ̀ eléyìí ń tọ̀ a ní eléyìí ló bu omi àìbẹ̀ẹ̀kọ́ tọ̀ ẹnìkan tọ̀ sí bí òkè ẹnìkan tó wà níbi ẹkùn yẹn náà ó náà tó fẹ́ bu omi tí ṣẹ́wọ̀n pé a sọ pé ó ń gbé lọ tẹ̀yìn sí kíni o tó bá jẹ wípé ìgbà tí ẹni yẹn débẹ̀ ó rí wípé kọ́nà omi yẹn ti change ìnàjà ẹ̀sẹ̀tì ó fi bí tàfì tó yẹ pé kọ́nà rẹ̀ ti change nígbà tí ẹ̀gbìn yẹn ti kíni o tó débẹ̀ kó mọ́ bù níbẹ̀ tó wá sí orísun lókè ń bí kó àfikún ni o kò wá mọ̀ mo rò pé tí kọ́lọ̀ rẹ̀ bá ṣe kí ni o tó bá change tàbí ó ti kánú ó di pé tape ti rẹ̀ ṣe kí ni o ó ti ó ti yàtọ̀ bákan náà nínú hadithi yìí agbọ́yẹ́bẹ̀ yìí tó gbogbo nǹkan tó bá ti jẹ́ àǹfààní fún gbogbo èèyàn àgbùdọ̀ mọ́ dànínátà rẹ̀ mútà ti jẹ́ public benefit ó lè má jẹ́ public gan ó lè jẹ́ private benefit gbogbo tó báyẹ pé ó ti jẹ́ àǹfààní tó jẹ́ mọ̀nà fi wà á mọ̀ fáwọn èèyàn àgbùdọ̀ mọ́ dẹ́gbẹ̀ síbẹ̀ lábẹ́ eléyìí a rí pé hadithi ìtàkùn ìmọ̀nà àìyàn sálàkà àìbẹ́ẹ̀kọ́ pé ẹ páyà àwọn ààyè mẹ́ta tó ṣe wípé táwọn èèyàn bá ti ń jẹ́gbìn síbẹ̀ èpè ó mọ̀ jẹ́ ti wọn èpè ó mọ̀ jẹ́ kí ni o èpè ó mọ̀ jẹ́ ti wọn mọ̀wàrídùn mọ̀ etí omi tí àwọn èèyàn ti ń pọn omi ibi táwọn èèyàn ó dùn sí tí wọ́n ti pọn omi etí ẹ̀ kéèyàn mọ̀ yàgbẹ́ síbẹ̀ tẹ́mọ̀ pé kò sí bẹ́ẹ̀ yẹn ó ṣe dé bẹ̀ tí yóò rí pé ah olórí ibú olówó yàtọ̀ sí gbogbo ẹ̀ subhanallah èdè ẹnu èèyàn ò ṣe pé ọkàn ó ṣe pé tẹ̀sán tá wèrè wo olórí ibú olówó yàtọ̀ sí gbogbo ẹ̀ sẹ̀wọ̀n kí yóò rí bákan lára ẹ̀ta ibi tó gba àwọn èèyàn tó tọ́ sí ń sáàfà ní tọ́ sí ń bu omi tàbí kọ̀rí àtúkọ́rí ibi táwọn èèyàn ń gbà tó jẹ́ pásítì táwọn èèyàn ń gbà ojú ọ̀nà táwọn èèyàn ń gbà ó dẹ̀ fọ́gbẹ̀ sílẹ̀ báwọn èèyàn ò ṣe pé ọkàn wọn tètè ni ò yóò ṣe pé bákan náà àwọn mọ̀zọ̀lá ibi táwọn èèyàn ti ń gba tẹ́gùn tí ìbòjí ma ń wà ń bẹ̀ bí abẹ́ di ọdán lápòjúwe tàbí bí àwọn picnic center. tí ìjọba máa ń kọ́ ní ìlú tó bá ti rí pé ìjọba rójú ráàyè láti ṣàkólé kan ìgbafẹ́ àwọn ọmọ ìlú mo rò pé àwọn ìlú tó bá jẹ́ wípé ìjọba ti kí ni o ó rójú ráàyè láti ṣàkólé kan ibi táwọn citizens tí wọ́n ti gbafẹ́ tí wọ́n ti ṣe fàájì bóyá ó bá di weekend tàbí rọ̀lẹ́ àwọn àyẹ̀yẹ́ pọ̀ ní ilẹ̀ lárúbáwá dáadáa ó pọ̀ jáǹtì rẹ̀rẹ̀ tó yẹ pé tẹ bá lọ báyìí gbogbo irú rádàbà tu first bank yẹn ibi alágbàká yẹn tó ní ti máa ń yọ yẹn yóò tún wá tóbi jù báyẹn lọ yóò fẹ̀ gan-an lórí pé àga máa wà ń bẹ́ẹ̀ ó mọ ice cream ó mọ gbogbo súyà ẹran tuntun barbecue gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ so táwọn yóò lọ ṣe fàájì ń bẹ̀ kéèyàn wá lọ síbẹ̀ kó lọ yàgbẹ́ síbẹ̀. ṣé ẹ mọ̀ yìí bí àwọn èèyàn ò sé pé naturally ọkàn kí o ọkàn wọn ó sé pé so gbogbo àwọn intubajẹmọ sọọlù àmọ ìyẹn kájà náà sáré lábẹ́ ẹ̀bẹ́ nínú àwọn mọ̀sáìlì tó kàfàrà lábẹ́ ẹ̀bẹ̀ àwọn tàwà ló tẹ̀ ní sakan owó tọ́lẹ̀tì tọ́lẹ̀tì yẹn ti pẹ́lú tọ́lẹ̀tì ó tọ́lẹ̀tì gbẹ̀yẹ̀wọ́ sakan náà ni ó bá ní mímọ́ ó fọ́gbẹ̀ síbẹ̀ ó flọ́ṣẹ̀ ó kó sínú mọ̀láínú tàlàáta náà pé ìwọ náà ìwà èpè ló wù yẹn torí pé tọ́lẹ̀tì tó wọ̀ yẹn kì ó bá gbẹ̀ ń bẹ̀ ó wà ní mọ́ ó fọ́gbẹ̀ síbẹ̀ ó dẹ̀ flush ẹ̀ tẹ́lòmíì bá dé kò sí bíbẹ̀ ẹ̀sẹ̀ lè mọ́ ọgbọ̀n tó tó bá jẹ tó ní kòrìra tó bá ti rí bá já subhanallah ìbẹ́yìn oṣù kíni o ìbẹ́yìn oṣù àlọ́ ni yóò padà straight torí pé ẹlòmí ò lè gbé ìdí síbẹ̀ tó bá rí pé kọ̀sàrà tí wà ń bẹ̀ tó ń bá àwọn nǹkan tó tàfárá lálẹ́ mọ́sálẹ̀ ẹ̀yọ́ mọ́ sákàn kẹ́ẹ̀dí amọ̀ látò lọ pé hujjatun alaykum bẹ́ẹ̀ bá tí ìgbọ́ tẹ́lẹ̀ tẹ́ẹ̀ mọ́ tàbí ìwà ní ìmọ̀ afọlọ́wọ́ amọ̀sálà ṣùgbọ́n kẹ́ẹ̀ mọ̀ pé tọ̀ látò lọ o gbogbo bá jẹ́mọ̀ náà fi wà mọ̀ ìsìláàmù kọ̀ fún wa ta káṣe tí ò dáa síbẹ̀ islam kọ̀kọ́ wa so lábẹ́ hadithi yìí òun náà ni o so tọ́ bá lọ tọ́lẹ́tì gbé omi rẹ dání ó ti yé tọ́ ó dáa náà ó bá ìgbẹ́ ń bẹ̀ tẹ̀wọ̀n kí ẹlòmíràn tó tó dáa náà èèyàn bá gbẹ́ ń bẹ̀ kí ni kéèyàn ṣe ẹlòmíràn lọ pé ṣé tó bá bá ìgbẹ́ níbẹ̀ tí òun bá flọ́ọ̀ṣì ìgbẹ́ yẹn tó wá rí pléṣẹ̀ pẹ̀lú ìgbẹ́ ti tó ń sẹ́wọ̀n wípé yóò wò pé à pé ó yẹ kó lè lọ báyẹn náà torí pé òun bá àríbẹ̀kọ́ ìdámẹ̀yẹ̀ ní pé ó wá mọ́sá ti wá kírun ẹrú ọlọ́run ní ọ́ ó bọ́ bàtà rẹ sẹ́nu ọ̀nà ìgbà tó fi wá kírun tán ẹrú ọlọ́run mi ti jí bàtà rẹ tó ti jí kó lọ ó tó á rí bàtà míì náà pé à wọ́n ti jí tèmi náà à mo lè ó kàn mú bàtà mi ó bá wọ bàtà ẹlòmíì ó bá wọ lọ́rùn tiẹ̀ pé ẹ ti fi dídá báyẹn náà ṣé ẹ̀tọ́ wà láti bẹ́ẹ̀ ò lẹ́tọ̀ láti bẹ́ẹ̀ ìkànnù méjì ni ìmọ̀ kò mọ́ yàgbẹ́ tọ́lẹ́tì yẹn kó lọ wá tọ́lẹ́tì ní ìtọ́ mọ́ tàbí kó o sì da omi síbẹ̀ kó o fi flọ́ọ̀ṣì ìgbẹ́tọ́ ti yà kó tó di pé ìwọ́dún mẹ́rin kó o yàgbẹ́ láàtàláfíà wájú àgbẹ̀ ìyàtọ̀ tára tù ọ́ wá lọ pọnmi ní ìkòkí flọ́ọ̀sì títí ẹ tàkọ́kọ́ òun kò kà síṣẹ́ olóore ìyọ́ gbàládá torí pé gbogbo tí mùsùlùmí bá ti ń ṣe láyé o gbúdọ̀ mọ̀ ní ẹ̀sìtáàb lórí tó ń bá ń ṣe Ibrahim lọ́gbàlẹ̀ yẹn Ibrahim lọ́gbàlẹ̀ yẹn ìjọba Ibrahim ó sì ní kẹ́kọ́ lẹ́yìn tí ń bẹ ní inú ilé ó lè lọ sí ìjọkẹ́ni tó lọ pé òó ah owó jẹ́ ní kọ́jẹ́ pé mi ní mú jẹ́ mọ́ pẹ̀lú ojoojúmọ́ pé kí máa gbálẹ̀ kí máa gbálẹ̀ sálẹ̀ nínú olùgbálẹ̀ ni ẹ̀kọ́ ọmọ yẹn wípé kó ní lẹ́mìí pé gbogbo iṣẹ́ ilé tó ń bá ń ṣe tí wọ́n fi ń kọ́ kó ní lẹ́mìí wípé iṣẹ́ ẹ̀sìn ni òun ń ṣe yọ gbàlágà olóbi jẹ́ wípé a gbọ́dọ̀ gbìyànjú láti mọ kọ̀rẹ́kì intention wa lórí gbogbo tá à ń bá ń ṣe pátá kó dàbí ìyàn bá fẹ́ sùn pé oorun tí mo fẹ́ sùn yóò mo fẹ́ sùn kí n lè nínà ṣáà kí n lè jí ní ọ̀la kí n lè lágbára kí n lè ní okun láti fi lè kírun láti fi lè ṣe ìbádà láti fi lè gbà àwẹ̀ láti fi lè kásírà láti fi lè sàlàyé ìsìláwìyàn láti fi lè káwọn ọmọ ń kéwú tí oorun rẹ bá fi lè pa sófo nínú àníyàn tá à ń sọ yìí fàláládàlákà òun ládà kankan o ní ládà kankan lórí gíní o lórí ipò ọkàn sùn náà ni ṣùgbọ́n tó mú ẹbá tó àmúkọ́yà tó ti wé mọ́ gbá orí tí mo fẹ́ sọ pẹ̀lú ògùn ọlọ́run kí n sinmi kí n rest so that tó bá dọ̀la màá lè rí fẹ́ àwọn ojúṣe ẹ̀sìn mi ní ìlérí sí ká gbìyànjú láti máa fi àníyàn ká máa fi sínú consideration ló gbogbo tá a bá ń ṣe oúnjẹ tó ń jẹ táníyàn bá ti ṣáájú oúnjẹ yẹn pé tọ oúnjẹ tí mo fẹ́ jẹ mo fẹ́ jẹ sí nínú ṣáàtì kí n lè fi bá sùn ní o ọgbà dáadáa ṣùgbọ́n tí ò bá ti ní ọkàn jẹun ṣálá ni o ò jẹun lásán ò jẹun sínú rẹ̀ lè ṣe kí ni o sínú rẹ̀ lè yó so torí oúnjẹ jíjẹ ìtìpìlá láti ṣe ìbáàdà ibi táwọn jàbàtà ti dé gbájú yẹn lọ́dọ̀ àwọn jàbàtà àwọn gbà pé oúnjẹ jíjẹ ìtìpìlá láti ṣe ìbáàdà ni òun náà fi kà fara ẹni tó bá ti síbi jẹ torí pé ó ti ká láfa áṣlù téèyàn máa fi jẹun nínú súnnà pé ànábì ìka mẹ́ta ni wọ́n fi jẹun so àwọn gbé sí wípé oúnjẹ jíjẹ yẹn àwọn gbé sí wípé ìbáadà ni òun ló fà á tí àwọn jàbàtà fi kàfàrà ẹni tó bá ti síbi jẹun torí pẹ́ lómi lè mọ̀ mọ̀ dáàbò pé ah bóò là ń ti síbi jẹun ṣáájú oníbíjà ìjọ tí jàbàtà bá change tàǹdì ẹ̀ wípé lónìí o òun ti àgbì wípé oúnjẹ jíjẹ istik lálá kì í ṣe ìbáàdà kò ní kàfàrà ẹni tó bá ti síbi jẹun. kò clear so bó ṣe jẹ́ nìyẹn wọ́n ní afọ́wọ́ ibn mulakin rahimahullahu ta'ala inú tíra àwọn al'ilam bifawaidi وعمدة الأحكام وأن ارتكبت الظاهرية الجامدة هنا مذهبا شنيعا wọ́n ní àwọn ظاهرية àkọlẹ̀ kan wọ́n ní lórí mọ́sálà yìí wọ́n ní wọ́n kọjá ìyè púpọ̀ wọ́n ti kọjá àlà ohun fìdí ni amúran fazíà wọ́n sì mú wá sínú ẹ̀sìn yìí tí a mọ̀ nínú ẹ̀sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ minihom ibn wọ́n ní wọn ibn hazm azọ́hìrì torí pé ibn hazm azọ́hìrì nínú àwọn tó ṣàgbárọ̀ mọ́záàbù ni àwọn èèyàn máa sọ wípé Ibn Azmi pé súdẹ́ǹtì Imam Dawud az-Zahiri ni tọ́yì súdẹ́ǹtì rẹ̀ ni ṣùgbọ́n kìí ṣe gbogbo àtìrà kankan wájú ẹ̀ o ó jẹ́ súdẹ́ǹtì rẹ̀ torí pé náà kọ̀rọ̀ lè mọ́ zàbù ó ràn mọ́ jàbí Imam Dawud az-Zahiri lọ́wọ́ ṣùgbọ́n pé kéèyàn jókòó gba tìrà níwájú èèyàn abàdàn kò tẹ́lẹ̀ bẹ̀yìn náà mo mọ̀ fàwí láàrin Ibn Hazmi àti ìmáàmù Dawud azọ́ì 184 year ní bẹ̀lá àríkọ́ àwọn 184 year Ibn Hazm kún ní 456 ìjìríyà ìmáàmù Dawud azọ́ì òun kún ní 270 ìjìrá ọdún mẹ́sàn-án níbẹ̀ láàrin ikú ìmáàmù Muslim àti ìmáàmù Dawud azọ́ì lẹ́yìn yà náà Muslim kún ní 261 Dawud azọ́ì kún ní two hundred and seventy ní dàúdà zọ ìlú olókú wọ́n bí ní two hundred ó seventy years láyé so tẹ́ wo tẹ́ bá kàpúlẹ̀tì ọdún tí ń bẹ láàrin ikú imam dàúdà zọ ìlú àti ibn hazmi al-andalusi tẹ́ wo distance bẹ láàrin méjì ó jẹ́ one hundred and eighty four years ó ní bẹ láàrin méjèèjì kò jókòó síwájú ẹ̀gbà ìmọ̀ almost two centuries two century century kan ti jẹ́ èlò hundred years century kan jẹ́ hundred years kì í ṣètò rí pé àwọn west wọ́n sọ wípé century kan ní hundred years o kì í ṣètò rí ẹ̀ ní o sẹ́ńtúrì kan jọ dẹ́dẹ́ àtórí pé ààrẹ rí látọ̀dà nẹ́bí sọ́là lọ́sọ́là wípé sẹ́ńtúrì kan dẹ́dẹ́ àpò inú muslim imam ahmed àdíjì kan wà mẹ́ anẹ́bí sọ́là sọ́là sọ fún abdullahi bin busr ó ní inna hadal gulama inna azal gulama ó ní ọmọ kékeré tí mò ń wò yí o ya'ishu qarnan min az-zaman wa fihi dalail an-nubuwwa alaysa kadhalika kí dalail an-nubuwwa ẹ̀rí nìyẹn wípé ànábì sallallahu alaihi wasallam ànábì ni ànábì sallallahu alaihi wasallam ẹ̀rù bẹ́ẹ̀ ti gbẹ́m dákẹ́ antum bukhala ahun ni yín ahun àrẹ́bìnrin albakil albakil albakil ẹ̀ẹ́mẹ́ta ahun ahun ahun mọ́n zúkìrọ̀ ní ìdáhù falami sọ́lẹ̀ àlèyà fọwọ́ bakil ẹni tọ́lá dákọ̀ mi létí rẹ̀ tí ò bá ti sallallahu alayhi wa alihi wa sallam ànájú ní ahun ni gulam ọkùnrin yìí ọmọ tí mò ń wé ọmọ kékeré ọ̀dọ́mọkùnrin kékeré yìí Abdullahi bin Busr ó ní ya'ishu qarnan min az-zaman yóò lò kọ́rùnù kan láyé famata Abdullahi bin Busr ala ra'sil mi'ah Abdullahi bin Busr kú ní ẹjọ́ jẹ́ 100 years so kìí ṣe wípé torí wípé ẹ máa ṣe sínú kò ní ìfòkúlátà kẹrọ síta àti aláàtúnṣẹ́ wíṣọ àníyàn kìí ṣe torí pé àwọn jèrè bí sọ wípé kọ́rùnù kan is hundred years torí ẹ̀kọ́ o nítorí wípé a rí ẹ̀rí musnad dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó sọ fún wa wípé abdullahi ibn busur ìgbé òkè ó túmọ̀ sí wípé kọ́dúnù kan hundred years ni kìí ṣe tàwọn west kìí ṣe tàwọn òpónú yẹn o tànàbì sallallahu alaihi wasallam tó là ń lò so láàrin àwọn méjèèjì bíi two century almost two century ló wà láàrin wọn Ibn Azmi al-Andalusi kò tẹ́tíra síwájú Dawud az-Zuhri láyé wọn pàdérí láyé ṣùgbọ́n ó jókòó ti gbogbo tíra rẹ̀ ó sì nàkọ́ ha rẹ̀ ó fà sọ́ ha rẹ̀ ó sì ná sọ̀rọ̀ mọ́sáàbí àdáhùd azọ́yìí lórí mọ́sálà yìí àwọn ìbùnà àwọn azọ́yìí ya wọ́n ní àwọn gàrá ìbùnà àwọn tẹ́pẹ́tẹ́ bá ń kà wọ́n ẹ mọ̀ sí si sí èèyàn sì lè sọ ilé ìta nínú àwọn ọ̀rọ̀ nínú àwọn tàánùtù tí wọ́n ṣe tó jáwọn ìkọjá àlà nínú ìmọ̀ tàmọ́sákà wọ́n ní ọlọ́run ọba ìgbà tó sọ wípé wàlá taqul lahuma uff má sọ fáwọn òbí rẹ̀ uff má ṣe uff uff nínú èdè lágbáwá kì í ṣe tó ní ìtumọ̀ kan ìsìnklára ṣùgbọ́n nínú nǹkan tó kéré jù sí lágbáwá fi lè dìde èèyàn kẹ́ẹ̀sá mọ́ ṣe gbọ́n àwọn zọ̀ríyà wọ́n ní gbọ́n o wọ́n ní bí ẹ̀bá bókòbókò tó bá fún bàbá rẹ̀ ní ẹgbà tó fún ya rẹ̀ ní blálà wọ́n ní kò sí nǹkan tó burú mẹ́ o tẹ̀mọ̀ káyìn náà ti ha lẹ́mù náà ti ti ha ìjọ mọ̀ kánú o lẹ́mù náà ti ti ha ìjọ ti mọ̀ kánú àwọn àfáà dá ọ̀rọ̀ yẹn padà sí wọn lẹ́nu wọ́n dá padà sí wọn lẹ́nu gbà tọ́lọ́run bá sọ ilé yìí ó túmọ̀ sí wípé èyí tó bá ti tún jù báyìí lọ torí pé tó kéré jù lọ́rùn táwọn sọ fún yẹn èyí tó bá tóbi jù báyìí lọ ọlọ́ba ṣe kí ni o ó ti kọ́ ó ti kọ́ àwọn bà ní Israel lọ́dọ̀ lọ́dọ̀ mọ́ lọ kọjá níjọ sátidé kí náà ṣe ìjọ Friday wọ́n lọ dẹ̀wọ̀ wọ́n dẹ̀wọ̀ ọjọ́ Friday ìwọ mú ẹja ní friday mọ́júmọ́ saturday mọ́ saturday yẹn àárọ̀ sunday wọ́n lọ sódò wọ́n lọ kẹjà ibi táwọn àfà gbára tí wọ́n nìyẹn o pè náà tẹ́ fẹ́ sọ fún wa wípé ìjọ sunday tán lọ kẹjà yẹn wọ́n ráìtì ìtẹ́ ìgọ̀ ìdá àfẹ́sọ́mà pé ìjọ sunday tán lọ kẹjà ẹ̀ torí pé ọlọ́run kẹ́mọ̀ lọ sódò ìjọ sáwọ̀dì wọn lọ sódò ìjọ Saturday. àbá lọ sódò ní jọ friday náà lọ sódò wọ́n dẹ àwọn àwọn mẹ́ja ní alẹ́ friday mọ́júmọ́ sátidé gbogbo sátidé mọ́ àárọ̀ sunday àárọ̀ sunday ọlọ́kẹjà ọlọ́run ní fàkúnná làbún kúnú kíradàtán họ́ọ̀tì ẹ̀dì ọ̀bọ kìí ṣe ẹ̀dà gẹ́gẹ́ bí ọ̀bọ nínú àwọn muhazak tí wọ́n mú Yusuf Ali fún nínú translation rẹ̀ nìyẹn nígbà tó fẹ́ tu ó ní and we to them be like it. be like apes ẹ̀dà gẹ́gẹ́ bí ọ̀bọ hmm. ẹgbẹ́ ìfọ̀kọ́ àwọn ọ̀bọ gangan ni wọ́n dì ṣùgbọ́n mọ́sùkù tọ́lá ọba àlejòlá tó bá sọ àwọn èèyàn kan di ẹ àwọn ẹranko yálà ó sọ wọ́n di ẹlẹ́dẹ̀ ni yálà ó sọ wọ́n di ọ̀bọ ni gbogbo tọ́lá ọba rí ó sọ àwọn èèyàn dà nínú tó jẹ́ èrè àìgbọ́ràn wọn àti yapa àsọ́nà ọba wọn abúlé àbúrò abá sí ọjọ́ mẹ́ta náà ní orí láyé kó mọ́ bá wàá dàpọ̀ pẹ̀lú àwọn ọ̀bọ tá a ti mọ̀ àwọn ẹlẹ́dẹ̀ tá a ti mọ̀ tọ́lọ̀ bá sọ àwọn ìran kan dọ̀bọ àbúsọ̀wọ́n dẹlẹ́dẹ̀ àbúsọ̀wọ́n nítorí ó sọ wọ́n dà ọjọ́ mẹ́ta náà ní lẹ́yìn ọjọ́ mẹ́ta wọ́n parẹ́ wọ́n máa kú ní ipò in tí wọ́n dà yẹn ìdí pé wọ́n padà di ẹ̀sán tó kó wọ́n kú ní ipò nǹkan tí wọ́n dà yẹn so kí ló tọ́lọ̀ bá ti pa wọ́n rẹ́ kí ló tọ́lọ̀ bá ní kọ́lá fi sọ wọ́n di ọ̀bọ ṣé ẹ tẹ́lẹ̀ sọ fún ní pé kò yẹ kọ́lọ̀ ọ̀bọ ṣe kí ni o kò pa wọ́n ẹ sọ bẹ́ẹ̀ káka fara yín kẹtù ìsìlámù gbà so inú àwọn ìkọjá àlà tí àwọn zọ ìríyà tí wọ́n ṣe nìyẹn bàtọ́lọ́ bá ní fáìzà kúrìyà ti sọ láti sàǹtẹ́ ṣe rotì àrùn àwọn sọ̀rí à ní pé tọ́ bá ti sálámọ̀ jímọ̀ tẹ́ bá ti kí tí mo bá ti kí mo sọ́rẹ́ tẹ́ bá ti sálámọ̀ tẹ́ tí mo jọ bóyá àfíra gbogbo ẹ̀tẹ́ bá bá ní mo sí ẹ fún ní ẹgbà fàǹtẹ́sìrù ọlọ́wọ́ ẹgbẹ́ ẹ fọ́n ká ó yá ìgbà àdúgbò ọ̀bùnú lọ blala kòbókò ẹ̀ so inú àwọn tàánùtù àwọn zọ̀hìríyà nìyẹn inú àwọn tàánùtù wọn nìyẹn ma anzalallahu biha ní sultan tó gba àwọn ìmọ̀ mú àwọn nǹkan yẹn láwọn wájú tí àwọn sálàfù bá gbà mú fíhàn dẹ̀ kó dẹ̀ jẹ́jẹ́ kó dẹ̀ jẹ́jẹ́ kó dẹ̀ jẹ́jẹ́ dáadáa ó bẹ̀rẹ̀ mọ́ síbi tí ibn azmi tó ti kálá fàfà rẹ̀ nínú àmọ̀sáyì tíra tí mo gbé dání òun ni tíra ìwọ́n pè ní Muhammad Sọ́lì Musa Hussein olùkọ́ tíra ó pè ní Ibn Hazmi والمسائل التي خالف فيها الجمهور في العقائد والأصول والعبادات gbogbo ọ̀rọ̀ tí mo ń sọ ó wà ní sí àì gbogbo ẹ́ẹ̀kà yìí ní ìbáyìí ẹ́ẹ̀sì bú ẹ̀rìn pé à èyí gbọ́dọ̀ lórí ó fà á tó fi jẹ́ wípé ibnu azmi kò fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ní excuse o ń fáyà wọn lọ ni tọ́jú kálára yóò fáyà ẹ̀ ni débi pé àwọn olùmọ̀ wọ́n sọ wípé ọ̀rọ̀ yẹn wà ní tíra wọ́n sọ wípé Hajjaj Yusuf Al-Thaqafi pé ìdá rẹ̀ àti ahọ́n Ibn Hazmi Al-Andalusi kò sí àkọ́kọ́ sọ́nà méjèèjì Hajjaj Yusuf Al-Thaqafi ìdá Hajjaj àti ahọ́n Ibn Hazmi alandalusi kò sí yàtọ̀ kankan nínú méjèèjì ó bí pé ogun ẹnu ń bẹ ní ahọ́n Ibn Hazm alandalusi ogun ẹnu ìdá rẹ̀ orí ahọ́n rẹ̀ ló wà yóò fàyà pẹ́rẹpẹ̀rẹ báyìí ni gbàtàwọn olùmọ̀ tí wọ́n tírèsẹ̀ pé kí ló fà á tí Ibn Hazm tó fi lé báyìí wọ́n ní in tó fà á ní wípé lam yubashiru talaba al-ilmi illa ba'da sab'a wa ishirina min umrihi ibn azmi adalaluzi kò bẹ̀rẹ̀ ilé kéwú kó fẹ́ wá ìmọ̀ until after twenty seven years àgbàlagbà ara ló fi wá mọ̀ ó àgbà ti dé nígbà tó wá ìmọ̀ so ẹni excuse báyìí kò tí ẹ̀ ó fún ẹ̀ fáwọn àfáà tó jáwọn àkọọ́lẹ̀ àbáwọn tó ṣáájú ẹ̀ gan ló ṣe kí ni o yóò fa àwọn dànù ni so wọ́n ní afáwà ahmad bin suleiman al-ayub al-misri hafizahullah ẹnu wọn ni mo ti gbọ́rọ̀ yẹn pé nínú nǹkan tí ó fà á tí màágùn tó fi lé tó lé pẹ̀lú àwọn èèyàn sẹ́mọ̀ yí pé ìmáàmù tìrìmìtì ìmáàmù tìrìmìtì tó kọ sunan tìrìmìtì aujami tìrìmìtì ibn azan adalusi ìgbà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé ta ni ìmáàmù Tirmidhi onímọ̀ jùhúùlì nílá Europe ìtumọ̀ rẹ̀ ní pé <laughs> ibrahim kò ka Sunan Tirmidhi tó fi kú láyé kò rí sílà rí onímọ̀ jùhúùlì mọ́ muslim onísọ̀dún ah mọ́ muslim sọ̀dún <laughs> subhanallah muslim bin hajjaj anizaburi sọ̀dúnkù lẹ́nu ẹ̀ onísọ̀dúnkù ni so láwọn afáàfẹ́ sọ wípé ìdá rẹ̀ ìdá hajjaj fún yusuf àti ahọ́n <clears throat> ibn azim andalusi ní kankan náà ni kí ni èèmọ̀ tí ibn azim tí tó gbé jáde lórí mọ́sálà ó ṣètọ̀ sínú omi tó dágún kò ṣètọ̀ sínú omi tí ó dágún wọ́n ní ibn azim sọ wípé omi tó bá dágún tí èèyàn ò tọ̀ síbẹ̀ mò bá ṣára kìí pé èèyàn tọ̀ síbẹ̀ kìí kó tọ̀ síbẹ̀ dàrẹ́ sí ó tọ ìtọ̀ sínú pò ó wá sí kí ni o ó wá dà síbẹ̀ ó ní yẹjúùsì kéèyàn lo náà pé ó jáázà kéèyàn lo omi náà torí pé kìí ṣe wípé èèyàn tọ̀ sí ibẹ̀ gangan direct ni ó ní ó jáázà kéèyàn kéèyàn lo omi ọ̀hún téèyàn bá yàgbẹ́ sí náà tó yàgbẹ́ sínú pò tó dà síbẹ̀ ó ló jáázà kéèyàn lo omi ọ̀hún tí kọ́lọ̀ rẹ̀ bá ti kí ni o tí ìbá ti change ó lè yàn lílo eléyìí kò sẹ́nì kankan tó ṣáájú rẹ̀ sọ wọ́n wà fi dhalika muqallidun li Sheikh Dawood az-Zahiri nafsul mas'ala ẹni tó ṣáájú ibn Azmi sọ òun náà ni àáfàá rẹ̀ àtàlàyé pé àáfàá rẹ̀ táwọn ọ̀rẹ́ ìdílé tó gba pé lọ́dọ̀ rẹ̀ kódà kọ̀ bá láyé wọn àjọ ló gba sẹ́ńtúrì méjì kọ́dún méjì ọ̀tọ̀ọ̀tọ̀ níbẹ̀ láàrin fún àwọn méjèèjì tẹ̀sírí bá ń kò gba nǹkan kan lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n torí pé ó ìrìnsákàfà máa kú túbì yìí ó jókòó pẹ̀lú tírà rẹ̀ ó sì gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ látòkè nílẹ̀ ó sì máa sọ̀rọ̀ mọ́sáàbù rẹ̀ lónìí náà o mọ́sáàbù sọ ìríyà inú tíà náà ló wà o kì í ṣe pé àwọn kan àti wọ́n tàbá náà rẹ̀ náà lónìí o fi wọ́pìn hàbù bó tilẹ̀ jẹ́ wípé kò túmọ̀ sí wípé òdodo kò ní kì í sábà sínú àwọn nǹkan míì tó bá sọ náà o kódà ìgbà míì gan mọ́kìfù rẹ̀ nígbà mí lónà àwọn sáìlì ní ó lè jẹ́ rọ́jẹ̀ títà àwọn àfáà yìí mọ̀ tó kù tí ó sì jẹ́ mọ̀rùjọ́ ó ti yé so ká mọ̀ fún pa so ká gbọ́ àgbọ̀yé lè so Ibn Hazmi àti Dawud az-Zahiri wọ́n ní omi ó tọ́ fún ẹni tó tọ̀ sínú pò tó dà síbẹ̀ láti lò láti sàlọ́lá ẹlòmíì náà tí òun ò tọ̀ síbẹ̀ tí ẹnìkan ti dàpọ̀ síbẹ̀ ó tọ́ fóun náà láti kílé o láti sàlọ́lá so ó ní àwọn àwọn gàrá yìí náà mọ̀ sáìlì báyẹn tó ní agbára lórí mọ́sára ìbọ́ọ̀lù kẹbíìr náà wípé tí èèyàn bá tóbìnrin kan bá ní ọmọ lọ́dọ̀ ọmọ tó wà lọ́dọ̀ rẹ̀ yẹn ọmọ yẹn ti wá ó ti dàgbà ó ti kó tó di pé ó bàlágà ó lẹ́tọ̀ọ́ láti wà lọ́dọ̀ obìnrin yẹn ṣùgbọ́n tó bá ti pé ó ti ń dàgbà lọ wọ́n ní obìnrin yẹn lè fún ọmọ yẹn lọ́mú tí ò bá fún lọ́mú láti kékeré kò fún lọ́mú tó bá fún lọ́mú ó ti dìyà rẹ̀ náà nìyẹn nínú ẹ̀sìn àìbẹ́ẹ̀kọ́ ogun àtàwọn àfáà sọ wípé tó bá ti ẹ̀fẹ́ fún náà àwọn àfáà sọ wípé yẹ̀jú zòdá àlìkà tó bá fẹ́ fún náà pé kó fún sínú kọ́ọ̀pù kó gbé fún kó mú ibùdó láti lára o pé kó gbé ẹnu sí gangan báyìí kó mú kódà kó ti hun irun gbọ̀n bóò ni ó tẹnu kẹ́yìn náà rí pé fi so ó láwọn gbàrọ́ ìdíjọ́lọ́sáì tó pọ̀ bá yẹn jáǹtì rẹ̀ so àfáà yìí ọlọ́kọ̀ bá sánlẹ̀ tó lórí ó jà máa gbogbo àwọn mọ̀sáìlì yẹn ó sì àkọ́kọ́ rẹ̀ lórí mọ́kìfù àwọn sálà kọlọ̀bà nìkan láti ó bá san àfáà náà ní ẹ̀san olórin nínú àwọn ìkìlàfáà àwọn àfáà tó wà lórí omi tí ó dágún pẹ̀lú kíkọ̀ tí ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam tí wọ́n kọ̀ fún wa láti mọ́tọ̀ síbẹ̀ kí ni àwọn ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ tí wọ́n sọ àtàwọn ìfìlàfàt tí ó wá lórí rẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tó wá lórí ẹ̀ ọ̀rọ̀ mẹ́ta náà ni aláwọ̀kọ́ àwọn màlìkíyà wọ́n ní mọ̀kúrò ní kátọ̀ sínú omi tó bá dágún kátọ̀ sí wọn ní mọ̀kúrò ní káwẹ̀ ń bẹ̀ mọ̀kúrò náà ni ọ̀rọ̀ kejì àwọn Hanabila àti àwọn zọ̀híríyà wọ́n ní tahrim ni nígbà tí harama rẹ̀ fún ẹni tó tọ̀ síbẹ̀ ẹ àjáàzà rẹ̀ fún ẹni tó tọ̀ sínú pò tó ṣe kí ni o tó dà síbẹ̀ asáàlì ẹlẹ́kẹta apá kan náà àwọn olùmọ̀ wọ́n sọ wípé muharramu fil qalil tó ẹ pé dírọ́pù tí ó bíríkà tó kéré tí ó tóbi wọ́n ní ìgbàláyé wà la muharamu fi kọlil ayé fi kọlil báwò ẹgbẹ́ ìtọ̀ díẹ̀ ìtọ̀ díẹ̀ èèkàn ọ̀tọ̀ tí èèkàn ọ̀tọ̀ bá kán sínú omi àti àlùwàlá èèkàn ọ̀tọ̀ èèkàn ọ̀tọ̀ rẹ̀ yóò dé sẹ́rẹ̀ sínú omi àti àlùwàlá tí ẹ̀ lè fún mi ẹ̀sàlọ́lá èèkàn ọ̀tọ̀ tó tí ń tí ń tí ń tí ń ráì tó tàn án bóyá ẹ̀gbọ́n mi àlọ́ lálẹ̀ so ọmọ yẹn ti tọ̀tán bó ṣe tọ̀tán èyí tí a mọ̀ tán bíi méjì mẹ́ta tí ọ̀kan nígbà tí ẹ̀ bá tọ̀tán o ẹ̀rọ <laughs> àdìgbò ṣe ṣeré sínú omi tí wùn ti rí pé ah ó ti kán sínú omi just èékán tí ń kinní náà ni ṣé omi ẹ̀ ta lè sọ̀rọ̀ bá kí nìdí ta lè sọ̀rọ̀ bá kí ni ẹ̀rí yín wọ́n ní torí pé kí ló kọ́ rẹ̀ ṣe tí ààrẹ tí àbá rẹ̀ sọ nígbà tó gbínú ó ní Abdulrahman lórúkọ òun Abdulrahman sọ wípé omi yẹn pé èyàn lè fi ṣe àlùwàlá tí ètò gboyímú náà nu gbogbo ilẹ̀ mú pé mara ti kan sílẹ̀ tó èèkan náà ni ọ̀tọ́tọ̀ ara kan sílẹ̀ tó lọ́ tí èèyàn wò tí èèyàn pé kọ́lọ̀ rẹ̀ ò change ayé ẹ̀kọ́ èèyàn dẹ̀ rí pé taste rẹ̀ ò ṣe ni o kò change odor rẹ̀ náà ṣe kí ni o kò change wípé Abrahamu sọ wípé a ní lò láti fi ṣe àlùwàlá tọ́yì àbúrámọ̀ ló sọ bẹ́ẹ̀ ni sọ bẹ́ẹ̀ wọn hadithi abúláàbí ní umaru tó wá sọ wípé ìdá abálagà ní máa òkun nàkẹ́ fàlà yẹn jù áúláyá nínú kábà wípé tómi bá ti tó kùnlàtẹ́yì kùnlàtẹ́yì ní kùnlàtẹ́yì ní jẹ́ sixty litres ó ní kùnlàtẹ́yì méjì <clears throat> so that's kó wà ń no one hundred and sixty point five one sixty point five kìí sixty one hundred and sixty point five litres oníkùlátà so tómi bá anẹ́bísọ́lá sọ pé tómi bá jẹ́ one hundred and sixty point five litres wípé láńdíàmìlẹ̀ kọ́bà pé kò lè gba ẹ̀gbin sara kò lè gba kí ni o kò lè gba ẹ̀gbin sára so bó láti wá fẹ́ connect sómi àdé kan sótókù látẹ́yìn tó nàdí náà tó kù lẹ́sẹ̀yìn ẹ̀rí wípé fatwa abdulrahman pẹ̀lú hadith ilé tí a sọ yìí ó sì kí ni o ó dàbí kó ti fẹ́ gúnra wọn so this life sàálà tó bá di ìjòkó tó ń bọ̀ àmọ̀ ṣe tahlil mas'ala yẹn pẹ̀lú ògùn ọlọ́run subhanaka alhamdi ashara la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk má ti béèrè béèrè o torí pé béèrè tó fẹ́ béèrè à ń sàrẹ̀ ní padà jáde nínú ìjòkó tó ń bọ̀ sọ́bàbí ìjòkó tó ń bọ̀ pẹ̀lú ògùn ọlọ́run a ṣe tahlil mas'ala yẹn nípa hadith kùlátẹ́yìn àti hadith omi àdé kan sí àbí ó rò di ọmọ tó yàgbẹ́ ó rò dídí inú omi àgé kan a sì rí pé kò tẹ́ǹdì òórùn kò tẹ́ǹdì kọ́nà kò tẹ́ tẹ́ǹdì ìtọ́wò so bó láti fẹ́ jọ sapos ẹ̀ sínú ara wọn أقول قولي هذا أستغفر الله لي ولكم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفر وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته